bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ kókó nílò orí I am not perfect I make mistakes I hurt people but when I'm sorry I mean it. ìfẹ́ kì í tí ìfẹ́ kì í ṣá ìfẹ́ kì í dìbàjẹ́. àìmọye àwọn obìnrin báwọn boys báwọn ọkùnrin ti bà láyé jẹ́. wo babe ṣó o ṣó ọ̀pọ̀ ti ro kíní ìdáadáa ṣá. ó dín dín ìṣẹ́jú méjì two minutes ni mo fi rò kí n tó kí n tó fún dókítà lésì. two minutes ló fi ro adúrò ọ̀rọ̀ yẹn. o ò dárúkọ ẹ rárá wàá dárúkọ ẹ tó fifty times. ah báyọ̀ wá dé sí báyọ̀ wá dá o tún di àmàlà náà báyọ̀ wá ṣe gbà báyọ̀ wá ṣe wà. èmi ò wá sìn kò lè bímọ mọ́. ìgbé àbí irú òun ò yàwó lélẹ̀ stand up jọ. Ah, ah. onílé onímọ́tò o tún dúró dáadáa kí ló wá ń dúró dè o fẹ́ máa jẹ iṣẹ́ àwọn ọmọ ẹ̀ lọ́hún ni ò jẹ́ kó fẹ́ àwọn. tó bá fi jíjẹ mi ò máa ní kó gbé wò kó gbé wò ìwọ ló kò máa ní láti ṣọ́ eré ṣe kó má jẹ bá àfojúbó wọ́n ti máa ń sọ fún ẹ kó má máa sọ̀rọ̀ báyìí mọ́ mi láìkẹ́ àjọ máa lo ilé ayé pẹ́pẹ́pẹ́ ni. a kàn lè máa ṣèrántí ẹni tó ti kú ṣùgbọ́n kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. àmọ́ ìfẹ́ kò rí kó sùn sí fẹ́ni tó ti lọ. tí mo fi wá rọ ọ́. tolùbánújẹ́.